أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم ويصدكم ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الحمد لله الذي أحل الطيبات وحرم الخبائث والصلاة والسلام على من بعث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته أجمعين adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run ọba wa ọba tó ṣe àwọn nǹkan tó mọ́ ní mímu àti ní jíjẹ tó ṣe ní aláàlì fún wa tó ṣe ní ẹ̀tọ́ fún wa ọba yìí náà lọ́ba tó ṣe gbogbo ìdọ̀tí léèwọ̀ ká máa jẹ àbí ká máa mú ìfẹ́ ọlọ́run kọ́ máa bẹni tá gbé dìde tó jẹ́ pé ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé kó bá wọn sàábà rẹ̀ ìkẹ́ náà kó bá kùnlé wọn kó bá wọn yàwó ẹ̀ àti gbogbo àwọn ará alẹ́ àti gbogbo olùjọ́sìn wọ́n lọ́wọ́ bá wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa a fẹ́ gbé ọ̀kan yẹ̀wò tó ṣe pàtàkì nínú nǹkan tí ẹ̀sìn wa ṣe léèwọ̀ ká máa mú òun náà ni ọtí mímu ọtí ẹmu ògógóró ṣẹ̀pẹ̀ ògùrọ̀ àti gbogbo àwọn ọtí tó lóko tó jẹ́ pé ọlọ́run ọba nìkan lọ́mọ yóò kọ́ tó ní. alhamru ibadallah ọtí mímu fún mùsùlùmí òdodo àti fún mi èèyàn tí èsì mùsùlùmí èèwọ̀ ni èèwọ̀ lọ́tí láti máa mú èèwọ̀ ni kí ọtí ọ bọ́ sínú ẹnu ọmọ èèyàn kọ́ wa lọ́nú okun rẹ̀ yóò lè dá aburú lẹ̀ fún ni alhamru ẹ̀ẹ̀mọ́ tí wọ́n ń pè ní ọtí jama hiya ma khamara al-aqla gbogbo tí ń bá ti ń díẹ̀ ìtì ń kó bá ọpọlọ tí òfin ní ṣiṣẹ́ dáadáa mọ́ àbí tí wọ́n máa múyàn hún rírà tí òní máa ti ń ṣe mọ́ òun ni wọ́n ń pè ní ọtí gbogbo nǹkan téèyàn mu tí ó da mẹ́mórì ọpọlọ rú téèyàn wá níbi èéfù nọ́mà mọ́ òun ni wọ́n ń pè ní ọtí mímu orúkọ tó wá ní pọ̀ àwọn tí wọ́n ń pè lọ́tí la ṣàlàyé yẹn jẹ́ máa hukumu shurbiha kí ni ìdájọ́ kéèyàn máa mutí nínú ẹ̀sìn Islam haram èèwọ̀ ni kéèyàn máa mu nínú ẹ̀sìn Islam wa kabiratun min kaba'iri dhunub ó tún wá jẹ́ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó jẹ́ pé bẹ́yẹn bá kú lérí ẹ̀ iná ti dúró déyàn ọlọ́run ó jónú tọ̀hún nájọ́ kíyámà بنص كتاب الله تعالى وسنة رسوله صلى الله عليه وسلم èmi kí mo sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ló sọ bẹ́ẹ̀ nínú Qur'an anabi ló sọ bẹ́ẹ̀ nínú hadithi rẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim suratul ma'ida chapter five verse ninety ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhalladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo innamal khamru wal maisiru wal ansaba ọlọ́wọ́n bá ní innamal khamru ọtí mímu wal maisiru tẹ́tẹ́ títa wal ansabu ká máa pẹ̀rẹ̀ sí di òòṣà wal azlamu ká máa lọ ọlọ́wọ́n bá ní iṣẹ́ ìṣù o fajitanibuhu la'allakum tuflihun ẹ jìnà sí ọtí mímu kẹ́ ẹ lè bá a jèrè ẹ jìnà sí ọtí mímu kẹ́ ẹ lè suratul maida àyà 90 ọlọ́run ọba ní ríjìsùn ìdọ̀tí ni ẹlẹ́ẹ̀kejì amalu shaitan ẹni tí ó bá fẹ́ rí wàhálà tí ó bá fẹ́ kọlu èṣù tí ó fẹ́ kéṣù ọmọ ṣiṣẹ́ nu ayé òun kó jìnà sọ́tì fọ́jì tẹ̀lé búhù aláàlẹ́ mi mọ́ dá yín èmi mo sì máa ń tọ́ wà nínú ara yín mo máa ń tọ́ wà nínú ọtí fọ́jì tẹ́ni búhù ẹ jìnnà sí la'allakum tuflihun kẹ́ ẹ lè jèrè ajẹ́ pé bẹ́yàn bá fẹ́ jèrè ọtí ni ó máa mú ẹni tí ó bá fẹ́ jèrè ọtí ni ó yàn láàyò tí ó máa mú ọlọ́run mùsàdíyà jèrè o ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam anábìrin inna allaha ọlọ́run ọba wa wa rasulahu àtòjíṣẹ́ rẹ̀ èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí harrama bẹ́ẹ̀ alihamuri mo ṣe léèwọ̀ kẹ́ ẹ máa ta ọtí ẹ̀yin tẹ́ ń ta ọtí ẹ̀ ń derí àwọn èèyàn rú ni ẹ̀ ń berí àwọn èèyàn jẹ́ ni ẹ̀ ń dá aburú sí àwùjọ yín abẹ́ẹ̀mà ìwọ ni o ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta eléyìí ló burú jáde la ilaha illallah ọlọ́run ọba ṣépèlé gbogbo ẹni tí mutí àtẹni tí ń contribute sí bí ọtí ó ṣe di mímu anabi muhammad sallallahu alaihi wasallam sharibul khamri mal'un wa man sharaka fiha ẹni tí ń mutí ọlọ́run ti ṣe pèlè gbogbo ẹni tí ń contribute tí ọ tí ó fi di mímu ọlọ́run ṣe pèlè anabi ni la'anallah anabi ni jibril wa báwọn ọwọ́ ni ya muhammad ìwọ muhammad sọ fún àwọn ìjọ rẹ ìpè mi ọlọ́run ọba la'anallahul khamra mo ti ṣépè lé ọtí wáṣáàríbàhà gbogbo ẹni tí ń mu ọtí èmi ọlọ́run ọba ti ṣépè lé wáṣáàkíyàhà gbogbo ẹni tí ń fún yàn lọ́tí mu ìbá àmọ́ mutí mo ti ṣépè lé wábà ìhàhà gbogbo ẹni tí ń ta ọtí mo ti ṣépè lé alájà ọlọ́tí alájà ọlọ́tí kọ́mpìnì tí ń tọ́tí ọlọ́run ọba ni mo ṣépè lé gbogbo wọn wọ́n mú ta áhà ẹni tí ń lọ lè rọtí ọlọ́run ọba ni mo ti ṣépele wọn wá aṣọra ha gbogbo ẹni tí ń pòdúsì ọtí kèé mú àmọ́ òun ní kó àwọn tí wọ́n fi ń sọtí ní pàápọ̀ ní pòdúsì ẹ̀ ọlọ́run ọba ni mo ṣépele wọ́n mọ̀ ọ́n tẹ̀síra ha gbogbo ẹni tó lè bá àyàn pé ẹ̀dàkùn èmi ọ̀mọ́ àpò ẹ̀dàkùn ẹ ewé àti àwọn egbò àti gbogbo àwọn èso tẹ́ẹ̀ fi ń sọtí ẹ mi pòó pọ̀ wọ́n mọ̀ ọ́n tẹ̀síra ha ọlọ́run ṣépele wàhámìláhà gbogbo ẹni tí ń gbé ọtí káàkiri tí ń gbé ẹrù káàkiri ẹ̀rọ tí ẹ̀rọ tí ọlọ́run ṣépele wọ́n mahamulata ilayha ẹni tí ẹni tí ẹni tí ń gbé ọtí rù yàn ọlọ́run ṣépele wọ́n riwaya nínú ẹgbẹ́ wa mi lóyìnà àtúlù sàmàlìhà ẹni tí ń jẹ owó tí wọ́n rí látara ọtí títà ẹni tí ń jẹ owó ọmọpọlọtì ni ọ̀wá lọ gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀wá náà ọlọ́run ṣe pèlè wọn náà ọlọ́mọṣẹ́ sọ níbẹ̀ o àìmọ̀kan lọ́pọ̀ o kìí ṣe ọ̀rọ̀ fúnfú yẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọṣẹ́ yíwọ padà sí dáadáa la udhra li ayyi wahid ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ pé èmi ta èmi kàn án máa ń gbérú àwọn èèyàn ni èmi mú èmi kà bá ń ta ni àwọn mẹ́wàá tọ́lọ́ ń ṣe pèlè ní ọtí rẹ̀ kò sẹ́ni ọ bọ́ àwọn àfààní kọ́dà ẹni tọ́lọ́wọ̀n ọ̀dárúkọ tànàbí ọ̀dárúkọ tó náà bá ti contribute sí bọ́ tí ó ṣe jáde sáyé tẹ́rí àwọn èèyàn ó ṣe dàrú táwọn èèyàn wọnú ilé ọtí pẹ̀lú ọpọlọ tó pé tí wọ́n gbé ọpọlọ wèrè jáde tí wọ́n máa wá wa mọ́tò tí wọ́n máa pa àwọn èèyàn tí wọ́n máa wá dalẹ̀ rú tí wọ́n máa bá nǹkan jà tí wọ́n sọ dúkìá nù gbogbo wọn pátá lọ́lọ́wọ́n bá ṣépèlé bọ́ ọ bá fẹ́ képè ọlọ́wọ́n bá ṣépò lérí rẹ stop drinking ọtí ni dáadó àdúrọ́rù khamri ẹ̀yìn máa yá mi nínú ẹ̀sìn Islam àwọn ànira wo ló ṣe ẹ̀wà fún ọtí tí Ọlọ́run bá fi ṣe léèwọ̀ nítorí pé ma haramallahu shay'an illa hazarana minhu Ọlọ́run ọba ò ní rí nǹkan kan tó jẹ́ ìwọ̀ fún wa àfi kì wá ń lọ mbẹ̀ àdúrọ́rù diniya àdúrọ́rù sahiyya àdúrọ́rù ijtima'iyya wọ́n lẹ́yìn tí máa mú ọtí ẹ̀sìn rẹ̀ ní lálàáfíà lẹ́yìn náà ara rẹ̀ bọ́dì rẹ̀ ò ní lálàáfíà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ka àwùjọ tó bá wà àwùjọ òní ò ní lálàáfíà inú ẹbí tí wọ́n bá ti gbé ọlọ́tí ládùúgbò tọ́lọ́tí bá ń gbé síríìtì tọ́lọ́tí bá ń gbé àwùjọ tọ́lọ́tí bá wà á ẹ̀ bọ́ kú ònú ewu rẹ̀ alákọ̀ọ́kọ́ táwọn afá kanú àwọn nira zawadu akilibiha ọpọlọ tó pé yóò sì máa ṣiṣẹ́ kíṣẹ́ ẹni tí mo tí ọ wá dá gẹ́gẹ́ bí wèrè ìnjìníà mẹ́dù dọ́kítọ̀ mẹ́dù dọ́kítọ̀ mutí ìnjìníà mutí pòfẹ́sọ̀ mutí ọlọ́pọlọ pípé kọ́dà àfáà mi mutí ọlọ́run fi ń sóògùn àwúre oògùn tajà ọpọlọ ẹni tí bá ń mutí ò ní ṣiṣẹ́ dáadáa má ṣẹ̀ṣì mọ̀ pé ọpọlọ yìí làá fi ń darí ojú ọpọlọ làá fi ń darí etí. ọpọlọ làá fi darí ẹsẹ̀ bọ́pọlọ ọba ti ṣiṣẹ́ dáadáa má ojú ọmọ wa wòwò kú wò etí ọmọ gbọ́gbọ́ kú gbọ́ ọwọ́ ọmọ múmu kú mu ẹsẹ̀ ọmọ rìnrìn kú yọ ma wa lọ lè hàn àwọn èèyàn yọ ma da àwọn èèyàn láàmú nígbà tó pọlọ ò má ọlọmọṣẹ wa ń wèrè o wọn bá rí wèrè tó bá rí kànga ẹni àmọ́ ẹni tí ó mutí wọ́n ní wàláhì ó lè bọ́ sínú kànga tí ó sì níbẹ̀ lòun ó sùnmọ́júmọ́ ẹ̀yìn rí wọn ládùúgbò yín pẹ̀lú súùtù pẹ̀lú súù lẹ́sẹ̀ ọmọlúwàbí jáde nínú ilé alájí wọn mú omi gọ́tà èyí ìtìjú iná tó làákàyè òní ṣiṣẹ́ má òun náà sì lọ bá ara ọlọ́mọdé àwọn alẹ́ ríro bọ́ọ̀bá tètè kéde rẹ̀ dàrú wọ́n yà di ọtí mọ́ ẹlẹ́ẹ̀kejì ìyá umul khaba'ith wọ́n ní ọtí òun ní ìyá gbogbo iṣẹ́ bú gbogbo iṣẹ́ bú téèyàn bá máa ṣe tẹ́lẹ̀ téèyàn bá ti ń mutí yóò máa wá ṣe é afawa Uthman bin Affan ní àwọn sahaba radiyallahu anhu ìsọ fáwọn èèyàn ìgbẹ́ èèyàn ọmọ èèyàn ijtanibu al-khamra ẹ̀jìnà sí ọtí fa innaha ummul khaba'ith ọtí mímu fa innaha ummul khaba'ith òun ni ìyá gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó o bá máa ṣẹ̀ tẹ́lẹ̀ tó o bá ti mutí ọ máa ṣe é òun ni máa ń bí ẹ̀ṣẹ̀ tó wá lídùn ní màá ṣe ọtí máa ń bí ẹ̀ṣẹ̀ ni lẹ́yìn ìgbà tó o ti lẹ́yìn ìgbà tó o ti gba ẹ̀ṣẹ̀ ọtí mímu o tún wá máa wà míì tí ewu tẹ́lẹ̀ látara ọtí bọ́ ọba ṣe ṣìnà tẹ́lẹ̀ ọ máa ṣe torí o jòkó nílé ọtí kọ́ mọ́ra ṣẹ́wó mẹ́ ọ máa ta tẹ́tẹ́ ilé ọtí ni wọ́n ti ta á ọmọ wa máa ṣe ọmọ ká ilé ọtí làwọn ọmọ ká máa ń jòkó ọmọ jó bẹ́ẹ̀ lọ́mọ gbọ́ mísíkì ó sì máa kọrin o ò lè sọ pé wọ́n mu tí ò ní gbọ́ mísíkì torí gbogbo bí wọ́n ti mu tí láyé wọ́n pèlè mísíkì ńbẹ̀ àlìjànú ní sì ń jẹ́ bẹ́ẹ̀ ìfihàn ọpọlọ ẹni ṣeré àlìjànú ni wọ́n ń pè ní mísíkì ẹ̀rọ àwọn tí wọ́n máa ń kọrin náà ni ẹbẹ̀ rí bí wọ́n ṣe máa ń rí ọ̀ọ́dà kọrin ó lè onújó ó lè nílùú wọ́n ní kọ́dà àwọn da pààyàn afọwọ́ Uthman bin Affan radiyallahu anhu wọ́n ní arábìnrin kan bẹ arábìnrin yìí alágbèrè ni ó wá nífẹ̀ẹ́ ọ̀kan náà àwọn ẹni retí ń bẹ láàrin ìlú ó wá ní kí ẹni rẹ yìí kí wọ́n lọ lè pè wá pé kọ́dà kùn kọ́ wá jẹ́rìí lérí ọ̀rọ̀ kan ẹni bá sì jẹ́rìí lérí ọ̀rọ̀ ipò sojú mi àṣáhìdè àṣáhìd ẹni tí ń jẹ́rìí lérí dáadáa yọgbà ládàá lọ́mọdé ṣẹ́ṣẹ́ àfáà yìí bí ká yọ wá ọmọ ọ̀dọ̀ rẹ̀ ọba lọlẹ pé àfa yìí wá nígbà àfa wọlé lọbáníkà àbò tó wọnú yàrá àfa tó ń wọbẹ ó ní ẹtún wọnú ọhún yẹn ni wọn wà àwọn tí wọn fẹẹ parí ìjà ni ìlà àṣẹ ọdẹ trap fàáfàá Allahu akbar nígbà tí àfa wọ inú ilé tán lọ́bàbọ̀dá lẹ́ o oníràfà oní kò sọ́gbọ́n tó dá lónìí ọba mi ṣe sìnà tó ọba tó wá ṣe sìnà ó sì nǹkan nu mẹ́ta ọmọ tó dúró yìí ọ̀bẹ yìí tó wà lọ́wọ́ mi yìí ọ̀pá bọ́ọ̀bá ti ṣe sìnà ó sì pa bọ́ọ̀bá wà lè pa sórí ìbò ọtí tó wà nílẹ̀ yìí ó mu ọ gbọ́dọ̀ mọ́ ṣe kánú mẹ́tẹ̀ẹ̀ta kó o tó jáde ń bí láì ṣe bẹ́ẹ̀ á pariwo rẹ káàkiri gbogbo ìlú á wà dójú tì ọ àfààní ìskíni hamra ọtí ni ẹ fún mi àfààrò pé ọtí fúyẹ́ òun fúyẹ́ ẹ̀dí mutí pàṣẹ́lẹ̀ bẹ̀rẹ̀ hàn láfà bá mutí ẹni rẹ̀ ibá mutí ó mutí tányá Allahu akbar pàṣánà bí ha lárábìnrin yìí máa ń fọ́ra ala lọ́ba bá ṣe sinna ثم أخذ السكينة وبطن بوبي فقتل الغلام الله أكبر ló bá pa ọmọ yìí الخمر أم الخبائث àṣíọtí òun ní ìyá gbogbo ṣẹ́bù béèyàn bá ti ń mutí ó máa pààyàn ìtòdó gbé mọ́tò sójú ọ̀nà ó lè fi pààyàn náà ni bọ́ọ̀ bá ti ń mutí ẹbí rẹ ìyàwó rẹ ọmọ rẹ ò séèfù lọ́wọ́ rẹ nítorí kò sọpọlọ lérí ẹ má má mutí má ọmọ ìyá adájí ọtí ti tó wo obìnrin tó mutí obìnrin obìnrin obìnrin tọ́lọ́ nǹkan lé wọ́n mutí sísítà mutí ẹ́ broda mutí kò sí pé ẹni mùsùlùmí pé bá ti mutí gbogbo aburú ní ọmọ ṣe bá a fa yìí abẹni eré yìí mo ṣe pa ọmọ nu ó ṣe ṣe náà ó tún mutí pé bá ti mu sí gbogbo rẹ ẹsẹ ní ọmọ ṣe. ẹlẹ́kẹta tí ọlọ́run bá fi ṣe ọtí ní èèwọ̀ nítorí ìnira tó wà ń bẹ̀ yusabbibu al-adawata wal-baghdaaha bayna al ọtí máa ń ṣokùnfà ọ̀tẹ̀ àti ìbínú àti wàhálà láàrin àwọn ọmọ ẹ̀yẹ́sìn bẹ́ẹ̀ nìkan bá ti ń mutí láàrin wa eré rẹ̀ ò ní pé dáadáa mọ́ bọ́ bá ti dé mọ́sálásí a máa sọ̀rọ̀ ọ̀tún yóò máa sọ̀rọ̀ òsì bẹ́ẹ̀ nìkan bá ti ń mutí nínú ẹbí e, bá a bá ti ń ṣe mítìnì ọ̀tọ̀ ní tá a máa sọ ọ̀tún tí wọ́n máa sọ ìkórìíra wọn máa ṣẹlẹ̀ láàrin wa bẹ́ẹ̀ nìkan tí máa ti ń mutí láàrin wa wọ́n nítorí pé ọtí máa dá ọ̀tá ọ̀tí ọ̀tẹ́lẹ̀ ọlọ́run bá ní innama yuridu shaytanu an yuqi'a baynakumul adawata wal baghdha ọlọ́run bá ní ọtí mímu òun ni èṣù máa ń lò innama yuridu shaytanu an yuqi'a baynakumul adawata wal baghdha'a fil khamri wal maisir èṣù ọ̀ máa dá ọ̀tá àti ọ̀tẹ́lẹ̀ láàrin yín tẹ́ ẹ bá ti ń pàdé ńlé ọtí abẹ́ ẹ̀jọ́ mutí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ńlé ọtí ẹgbẹ́ tó ní hehehehe èṣù ti dé ẹ máa kórè rárá yín ẹ máa lera yín ká tẹ́ ẹ bá ń pàdé bí ti ń ta tẹ́tẹ́ tẹ́nìkan dáwó tẹ́nìkan kó wọ̀lùmẹ́sìrì ọlọ́run bá ní eré ilẹ̀ òní dáama ẹ máa bànújẹ́ Suratul Ma'idah àyà ninety one chapter five verse ninety one. ẹlẹ́ẹ̀kẹrin yusabbibu al-qat'a anillahi wa dhikrillahi wa ibadatillah gbogbo ẹni tí máa ti mutí kò ní rọrùn fún láti máa sin ọlọ́run èèyàn gbọ́dọ̀ máa sin ọlọ́run ọba kó tó máa mutí èèyàn gbọ́dọ̀ máa mutí kó lóun ó sin lọ ọ̀kan lọ fún kan ni béèyàn bá ti mutí kò ní rọlọ́run sìn ọlọ́run ni wa yasuddakum an ọtí ọmọ di yín lọ́wọ́ láti rántí ọlọ́run remembrance of Allah wà á ní sọlá ọtí ọmọ di yín lọ́wọ́ láti kírun ẹ nílò lè kírun bẹ́ẹ̀ bá mutí bẹ́ẹ̀ bá mutí tẹ́lẹ̀ nílò lè kírun gan ìkàkùkà lẹ́ẹ̀ máa ka kọ́dà àwọn màláìkà tí wọ́n bá ń gbóòórùn ọtí wọ́n sì máa ṣe pèlè yìí fàálẹ̀ hantum muntahun ọlọ́wọ́n bá ní ṣe ẹ kú ní ọtí ẹ̀yin sàhábà àwọn sàhábà ní ntahayina ntahayina àti gbọ́ àti stop ẹ̀ àní mutímọ́ o àní mutímọ́ o ọmọ ìyá mi ìwọ náà pinnu láti ní lọ́kù òní mutímọ́ tọ́ba fẹ́ lé nínú ẹ̀mí rẹ tọ́ba tó ń fẹ́rí kalẹ̀ ní ìfẹ́rí kalẹ̀ sùjúdù lérí irun kọ́ ọmọ pe ọlọ́run ọba pe ọlọ́run kọ́ mọ́sà yọ tí kò náà rọ̀ rẹ̀ nítorí pé aburú náà dálẹ̀ fún ọláyé bí àtijọ́ àti kìá. qala rasulullahi sallallahu alaihi wasallam àdẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam sọ fún wa táàfin ma bí ọtí ṣe burú tó anabi ni man shariba al-khamra wa sakar gbogbo ẹni tó bá mutí tí ọmọ ti ń ṣe má lámù tukbali lahu salatu arba'ina saba'a yóò máa kí irun forty days wọn ò sì ní gbà lọ́wọ́ rẹ̀ kò sì gbọ́dọ̀ má kí wọn ò sì ní kọ́ ládàlẹ̀ ọgbọ́dọ̀ má kí o wàá wo ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́wọ́ máa mutí àní forty days wọn ò ní gbà wọn o e. sì gbọ́dọ̀ má kí òun náà fàyìn bá ta dakhala an-nar anabi ni lè kú lérí kó o sì mutí òun lè wọ náà nì fàyín táàbà táàbà Allahu alayhi àmọ́ tó o bá lò mú mọ́ gbogbo ètò ti mú sẹ́yìn ọlọ́run sì ṣàforíjì ẹ̀ fún ọ ọlọ́mọṣẹ́ ìṣàánú wa jama ẹlẹ́ẹ̀karùn alhamuru mutilifatu lilimari wa sayarati wa limu talakati wa mu talakati limu chama ẹni tí ń bá mú ọtí wọ́n ní yọ ọmọ sowó ọmọ lọ lè fowó ra tí lọ irú ẹlẹ́ẹ̀kejì ọmọ wa ba mọ́tò jẹ́ àti mọ́tò tiẹ̀ àti mọ́tò mọ́tò ọmọ lọ lè gba àwọn èèyàn torí ọpọlọ tó fi tẹ tọ́tù rẹ kò sí lórí rẹ mọ́ ọpọlọ tó tẹ bírèkì ò sí mọ́ ẹni bá ti ń mutí nínú àwùjọ ọ̀yẹ́ kí wọ́n máa tì í máa lé ni kí wọ́n sì máa fún búlálà wọ̀lú mú tẹ̀lé káàtì ọmọ bàǹkan jẹ́ ẹ máa gbọ́ ní gáréèjì tó máa ní bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ má mutí bẹ́ẹ̀ bá ń mutí ẹ má wakọ̀ kọ́dà àwọn ọmọ gádàdì náà máa fi kọ̀ dáa kéèyàn máa wakọ̀ pẹ̀lú ọtí mímu ọlọ́run ọba lọ́kọ́ ṣe ilé wọ̀ jama ẹlẹ́ẹ̀kẹfà dìyà awuláwuláàdì wàl ahàlì rúbámà yakutulu awuláàdà wà ọ̀ṣùrẹ́tà gbogbo ẹni tí bá mutí wọn ni yóò lù sí àwọn fámìlì ẹ ẹni bá mutí ìyàwó rẹ̀ ṣèf lọ́wọ́ rẹ̀ ẹni bá mutí àwọn ọmọ rẹ̀ ṣèf lọ́wọ́ ẹ̀ ẹni bá mutí àwọn níbọ̀ rẹ̀ ṣèf lọ́wọ́ ẹ̀ ó ní arákùnrin kan mùsùlùmí ni a máa mutí tọ́ba ti wá di aago méjìlá lóru ìyàwó rẹ̀ ò ní sunlé kò nípa fóònù nítorí pé yọ̀ọ́ ma pé wọ́n pè é ipe wàá gbé ọkọ rẹ o ó ti sùn síbí o la ilaha illallah èyàn tó níláàká yìí wàá gbé o ọ̀tọ̀ níbi wọ́n ti pè é lénìí ọ̀tọ̀ níbi wọ́n ti pè é lọ́la nígbà míì tọ́ba wá dé àwọn onímọ̀ kó ti dé yóò wá sùn lójú ọ̀nà táwọn tó wọn bá wá retí ẹ̀dágún méjìlá wọn wá sílẹ̀kùn wọn wá bá tó sùn lójú ọ̀nà tí ẹnu rẹ̀ rùn fún ọtí nù wọ́n dà ilẹ̀ kàbúrẹ́tà èkún tàfàtà tó bá jẹ́ pé ọmọlúwà bí bá ní ọ tọ́lọ kàwé lóòótọ́ kò sì kéwò nílàáká inú èèyàn gidi ní ọ fọtí ilẹ̀ kéfà yẹ àkàlì jùlọ ní mọ̀nà àkàlì bóòlù ẹni tó nílàáká ẹni wọ́n bí dáadáa yọ máa wá síbi wèrè èyí sì ṣe wèrè èyí ṣe wèrè wọn náà mọ̀ pé èyí ṣe wèrè àmọ́ bàbá tí mo ti wá padà ya wèrè ọlọ́mọṣẹ́ wọn wèrè mọ́sí gbogbo wọn wèrè ẹlẹ́ẹ̀kejì yusabbibu al-amrad al-fattaka gbogbo ẹni tí bá ń mutí wọ́n ní kọ́mọ lọ lè tọ́jú owó oṣù rẹ̀ àtowó iṣẹ́ kọ́mọ lè tọ́jú ẹ̀ kalẹ̀ torí pé yóò máa fi yanjú àrùn nígbèsè ayé rẹ̀ ni ẹni bá ní ọtí lòun máa mu wọn lọ́wọ́ ran àwọn àrùn sí àrùn tó lóko àtèyí tó lóko ẹni bá mutí yọ lẹ́jẹ̀ ruru, ẹni bá mutí ó padà ní stroke ẹni bá mutí ó ní cancer wọ́n sì ní bóbìnrin bá mú breast cancer ló wọ́n ní àwọn onímọ̀ nínú medicine àwọn ni wọ́n ń ṣàlàyé wípé ẹni bá mutí kò ní lè tọ̀ dáadáa máa lẹ́yìn ìgbà tó ti kú lẹ́nu iṣẹ́ tani ó fún olówó oògùn tani ó gbé ọ tani ó sanwó bíìlì tani ó san bíìlì owó tí wọ́n fi tírìtì rẹ̀ wọ́n ní wọ́n tó wọ́n padà ní ọ̀sán àbí ọ̀bá ní ọtí a máa ṣokùnfà kójú ọmọ rí nàmọ́ dáadáa ọmọ wa di ìtàn wọlé lọ́jọ́ alẹ́ ìwé yẹn ńlá àwọn àmọ́tí wọ́n nínú àdánwò tí máa ń kan ọlọ́tí òun náà ni pé kò ní lè ní àṣepọ̀ dáadáa tọ́bajọ́kùnrin ọtí ó ti gba gbogbo àlàáfíà rẹ̀ lẹ́yìn náà fọwájóbìnrin ọ̀pọ̀ síbò kọ́ máa bímọ láyé máa wọ́n ní máa ṣokùnfà kí obìnrin ó yá àgàn kéèyàn máa mutí ẹ wàá rí gbogbo aráàlú nísìnyí wọn mọ̀jọ́ tí lọ bí wọ́n kó ma wọ́n mutí bí wọ́n ṣe yàwó wọ́n mutí bẹ́ẹ̀ ń sòkú wọ́n tún mutí ní òkú ọlọ́mọṣà ìsọ yín bẹ́ẹ̀ o aburú ni o ẹlẹ́ẹ̀kẹjọ zawalu iman anihu wọ́n ní bọ́ọ̀ bá ti mutí tó ti gbégbó ọtí sí ẹnu rẹ báyìí wọ́n sì yọ imani kó lára rẹ̀ abdulhamid abbas afáwa ó ní wọ́n yọ imani ní ara àyàn wọ́n ní tó bá parí ọtí tán tó hún rírà tán wọ́n sì wáá dá ìmánì padà sára rẹ̀ bí wọ́n ti sọ wọ́n náà ni wọ́n ní wọ́n yọ ìmánì lára rẹ̀ àbá àbúná abbas wọ́n ní tọ́ba wá ṣe tán tí ọtí dá tán wọ́n sì wáá dá ìmánì padà sára rẹ̀ àbá wa Abu Hurairah àwọn ní nígbà wọ́n ń ṣàlàyé ọtí mímu pẹ̀lú àdìsí tá a fẹ́ kà yín wọ́n ní ọtí wọ́n ní téèyàn bá ti mú lọ́wọ́ wọ́n yọ ìmánì lára yàn wọ́n wá yọ àbáyá wọn wọ́n tún wá dá a padà sẹ́yìn wọ́n ní bàbá mutí tán tó bí ẹ̀dá tán wọ́n sì wá dá a padà sí ní ara àti tọ́ba mutí lọ́wọ́ èyí eh, sọ̀rọ̀gbàgbọ́ òdodo tó pé o ànábì ní láàyè sí ni zani hìnà yẹ sí ni ìwọ̀wọ̀ múmi bẹ́ẹ̀ yẹn bá ṣe ìsìná lọ́wọ́ tí ń lásìkò pẹ̀lú ẹni tí ò lẹ́tọ̀ kọ́ lásìkò pẹ̀lú ẹ̀ lásìkò tí ń ṣe lọ́wọ́ yẹn wọ́n gbé yín mọ́ni kú òdìrí ẹ̀ wàlà yẹ sìrìkù sáàrìkù àsìkò tẹ́yẹ ń gbé nǹkan lọ́wọ́ hìnà yẹ sìrìkù nígbà tí ń jalè lọ́wọ́ yẹn wọ̀wọ̀ múmi nù gbé yín mọ́ni kú òfun kò ní ṣílá rẹ̀ wàlà yẹ sọ̀rọ̀ bùrù ẹni tí mo tí ó sì ní máa gbégbé ọtí sẹ́nu hina yashrabuha nígbà tí ń mu lọ́wọ́ wa huwa mu'min kó tó wá wà lólùgbàgbọ́ òdodo tó pé ẹ̀rọ ayá mi nílẹ̀ Islam bọ́bá wa kú sílé ọtí ńkọ́ bóò ní gbẹ̀yìn lórí nínú àwọn ìnira tí ọtí ń kó bá wa láwùjọ amakirul khumur ma'a wash-shayatin wọ́n ní sẹ́ẹ̀rí gbogbo ilé ọtí ní gbogbo síríìtì kọ̀ọ̀kan ilé ọtí ní gbogbo róòdù kọ̀ọ̀kan ilé ọtí ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan wọ́n níbẹ̀ ní báráàkì àwọn èṣù ibẹ̀ ni àwọn àdìjànú máa ti ń ṣe mítìn ibẹ̀ ni wọ́n máa fi ń ṣe ibùgbé àti gbogbo àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n ń balẹ̀ jẹ́ gbogbo ẹni tí ọba wọlé ọtí pẹ̀lú eré pípé wọ́n nígbà tí ọba fi jáde eré rò ní pé máa wọ́n ní ilé ọtí ilẹ̀ ti máa rí àwọn aṣẹ́wó tí wọ́n máa ń gbọ́kọ lọ́wọ́ àwọn ọlọ́kọ wọ́n ní ilé ọtí ilẹ̀ ti máa rí àwọn akọrin ilé ọtí ni ibi tí àwọn olè tí wọ́n ti máa ń ṣe meeting àwọn higher pillars ilé ọtí wọ́n ti máa ń ṣe meeting nítorí pé ẹnìkan kan ò ní béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n ń fẹ́ ṣe ìrírí ọlọ́run wọn èbèrè pé kí lọ́n wá ní mọ́ṣáláṣí ilé èṣù náà wọn èbèrè pé kí lọ́n wá bọ́ba ti dòkó lẹ́ẹ̀ máa ṣe lọ́n lọ ní mọ́ṣáláṣí tọ́ba sì wọlé ọtí náà máa mutí lọ náà ní ẹnìkan ò ní béèrè pé kí lọ́n wá lóbi jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn jọ́ìntì táwọn èèyàn ti mutí láwùjọ kọ̀ọ̀kan àwọn olè tí wọ́n rọ́ọ̀bù àdúgbò yẹn ibẹ̀ wọ́n ti ṣe mítìn bẹ́ẹ̀ bá ti fẹ́ kó ní ọjà yìí ládùúgbò ẹ má jìlẹ̀ ọtí ó wà ládùúgbò bẹ́ẹ̀ bá ti fẹ́ kí eré àwọn ọ̀dọ́ tó wà ládùúgbò ọmọ àdàrú kó máa ṣiṣẹ́ kíṣẹ́ látara pé ọpọlọ wọn ò pé dáadáa má ẹ tako kí ilé ọtí ó ládùúgbò yìí ẹlẹ́ẹ̀kẹwàá musahabatu saib al-khamri al-fusa wọn ní bẹ́ẹ̀ bá mutí kò ní lọ́rẹ̀ dáadáa àwọn èèyàn burúkú ni wọn máa bá rìn gbogbo àmọ́ tẹ ń ọ̀rẹ́ yín bá ti mú títẹ̀ ń wòran definitely ẹ̀yin náà ẹ̀yin sèyàn dáadáa abẹ́lẹ́ wọn kọ́ lọ́mọ́sẹ̀ sọ níbi aburú ọtí o maratibu nuzuli al-ayat allati tadullu ala tahrimi al-khamr wọ́n ní sẹ́rí ọtí níbi tí ọgbàdùdé lára àwọn èèyàn kánábí ò tó bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní kọ́nẹ́gbà tọ́lọ́wọ́n bá fẹ́ kọ́ fún wọn ọlọ́run sọ àyà kankalẹ̀ ọlọ́run ní yasalunaka anil khamri wal maisiri wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé sọ́tí dà àti tẹ́tẹ́ kulli fihima ithmun kabirun wa manafi'u linnas wa ithmuhuma akbaru min naf'ihima ilé ànábì sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ ń bẹ ń bẹ tó pọ̀ o àmọ́ àǹfààní ń bẹ ń bẹ fún yín bẹ́ẹ̀ ṣe rò bẹ́ẹ̀ ṣe rò táǹfààní ń bẹ ń fún yín ẹ wá rí ẹ̀ṣẹ̀ rẹ̀ àtàbúrú bẹ̀ ọ̀pọ̀ ju àǹfààní tẹ̀ rò pé ẹ̀rí ń bẹ lọ bó ṣe jẹ́ pé kò sáǹfààní bẹ̀ lẹ́yìn náà wọ́n sì mú lọ lẹ́yìn ayà bí mo yá ọlọ́run tó sọ ayà mi Umar bin Khattab radiyallahu anhu wọ́n ní Allahumma anzil alayna ayatan káfíà ṣáfíà wọ́n lọ́wọ́ bọ̀ mẹ́sà ẹ̀sọ́ ayà mi kalẹ̀ fún wa tí ó sọ tí lè wọ ayé àwọn èèyàn ń bàjẹ́ pẹ̀lú ọtí anábìrin kó ṣe sọ̀rọ̀ ọlọ́run bá tó sọ ayà mi kalẹ̀ ọlọ́ni wala taqrabu salata ẹ má lọ lè kírun wa antum sukara gbogbo bàtẹ́ ìbá tẹ́ ń húnrẹ́ rà tẹ́ ṣe mú títá hatta ta'lamu ma taqulun títí tẹ́ fi máa ń tẹ̀ ń sọ lẹ́nu àyà kùránì gẹ́gẹ́ ó yé wa fífi ìbá tẹ́ mú tí kò ní máa ti ń sọ máa nítorí pé ọpọlọ tá a fi tó tá a fi tó ọ̀rọ̀ ah, aláàjì yẹn ò gbọ́dọ̀ mutí aláàní ò ní máa tó wí mà bọ́ọ̀ bá ti wá máa tó wí mà ọ̀ máa sẹ́ni ọ̀ máa sẹ́ àwọn èèyàn ọ̀ máa sẹ́ náà nígbà tí ayé sọ̀kalẹ̀ àfọwọ́ Umar ó ní Allahumma anzil alayna ayata tahrimil khamr ṣáfìyà káfìyà ọlọ́run bá wa sọ ayé àkàlẹ̀ tí ò ṣe é ní síbi àṣàṣe má síbi wọn ní ká máa wá kírun tá a bá mutí ẹ a bá sì mú kírun tán ká máa mutí lọ. ọlọ́run padà wá sọ ayé akẹ́ta kalẹ̀ kẹ́nìkan má tún dùkú tu o ọlọ́lá àmàlẹ́ mbẹ́mbí ọtí má tún dùkú tu àwọn ọ̀dẹ́rù àyà fẹ́tẹ̀ta ni ọkà fáwọn jẹ̀má o mọ́tòrí pé òun ti òun yán tí mu kọ́ máa pẹ́ lọ́nà lára nfààní ń bẹ́ ń bẹ́ <laughs> kò sáǹfààní ń bẹ́ o àyà ẹlẹ́ẹ̀kẹ́ dáṣọ kalẹ̀ ọlọ́wọ́n bá ní yá ayé wà lẹ́bí iná amánú ẹ̀yin olùgbàgbọ́ òdodo innamal khamru ọtí mímu wal maisiru tẹ́tẹ́ títa wal ansọ́ọ̀bù ìmọ̀ àpẹẹrẹ sídìí ọ̀sà asilamu kàmálọ̀ lè wọ́sẹ́ ríjísùn mìíní amali ṣẹ́yìntàn ìdọ̀tí ni iṣẹ́ ìṣù ni fàájìtẹ̀lì búrú ẹ jìnnà sí pátápátá láàlàkùn tuflihun kẹ́lí jèrè lẹ́yà tọrọ. àti bí yẹn bá mu tí kò ní jèrè ara ẹ̀ láyé ẹbí rẹ̀ ò ní jèrè ẹ̀ ìyàwó sọ fún ọkọ rẹ̀ kọ́ mọ́ mu tí mọ́ ò ní padà jèrè ẹ̀ àdá ló wí bẹ́ẹ̀ ẹ̀yin ẹbí tẹ̀ nìkan láàrin yín ti mu tí ẹ sọ fún bá rẹ̀ bá dé gbogbo yín náwó bọ́ bá da mọ́tò nù tọ́pa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dọ́ ọlọ́run tí wọ́n lọ jẹ́jẹ́ ẹ̀yin lẹ́sàn gbèsè ọlọ́run wá fi ìpẹ́ran sí ìjọsà àtọ́tí àti tẹ́tẹ́ àti ká máa wo sẹ́ ọlọ́run wá fi sínú kàtígórì kan náà tá a sì mọ̀ pé ọtí mímu ṣe àwàdà lọ́dọ̀ ọlọ́run ẹ̀yọ́ mi nílẹ̀ sí wa ẹ̀fọ́ tí ilẹ̀ o ẹ̀fọ́ tí ilẹ̀ o ẹ̀fọ́ tí ilẹ̀ o asibaabu shurubi khamri wa intisharuha kí ló wá o tí ọ̀kínà wa gbogbo àgbáńlá yìí àwọn òyìnbó mu dudu mu funfun mu larubawa mu larubawa àwọn náà ti mu tí. alákòókò tọ́fà ni pé yẹsọ ọmọ annaha huzna wal gbogbo ẹ̀mí wa ni pé bínú àwọn bá ń bàjẹ́ báwọn bá mu ma inu wọ́n ní kò rí bẹ́ẹ̀ téèyàn bá mu ọtí tó bá ń rú o pé torí pé inú òun ń bàjẹ́ lòun fi ń mu tí wọ́n ní ó pọ́sibù kọ́pọlọ rẹ̀ ó ṣeré lọ kọ́mọ́ ronú àmọ́ tó bá ń mu títà tó dúdá ìbànújẹ́ òun tún padà torí ìbànújẹ́ dòkó ti má mu tí má sọ má kó ń fọtí pàrònú rẹ láyé rẹ má má sọ bẹ́ẹ̀ yóò tún dá wàhálà sínú ayé rẹ yóò kàn fún ìbànújẹ́ rẹ ni kọ́lọ́mọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wá nújẹ́ o ìbànújẹ́ wa kọ́lọ́mọ wa mú lọ ọlọ́run ní ala bi zikrillahi tatma'innul qulub ọlọ́run ọba ní ẹ̀rí tẹ́mi fi máa ń balẹ̀ tí ìṣòro fi máa ń kú nínú ẹ̀mí ẹni ìrántí ọlọ́run ni ìwọ́de sàlùwàlà ọmọ kírun ni ọmọ ka Qur'an ọmọ sàṣkàr ó rí pé ìbànújẹ́ rẹ̀ ó ṣe lọ. ẹlẹ́ẹ̀kejì nínú ìdí táwọn yẹn mú wa tó ọtí fi pọ̀ láwùjọ ìrìdọ́hùn náà fún ìdíkàlù àwọn èèyàn tí wọ́n wá síbi ìjọ tá à ń ṣe à ń kó ma ní o à ń ṣèyàwó ní o wọ́n ń sòkú ní o mo lè dẹ́gbẹ́ òkú tẹ́lẹ̀ kù sínú sẹ̀rẹ́ẹ̀sì wọ́n ní nítorí pé inú àwọn ń dùn iná ni àwọn fi ń mutí àwọn á fún wọn pé inú yín dùn fi ń mutí èmi pé ọlọ́run fún yín lọ́mọ ọlọ́run bá ní kíyàwó kó dàgbà àtọkọ ọlọ́run ní kọjọ́ pé bàbá ìyá bàbá ìyàwó òkú ìyá ìyàwó òkú ìyàwó náà lọ ẹnìkan kan ọ̀yá wèrè nú wọn ẹwọ́ owó ẹrówó ẹfẹ́ra fẹ́ra sọ̀ra ẹra màálù ẹra ráìsì ẹra jùs ẹwà ń sọ fọlọ́ ń pè wọ ọlọ́run inú tá a fi dúpẹ́ fún ọ òun náà ni pé ọtí tó ọlọ́ọ̀ fẹ́hùn á mú níbi orí tó ṣe fún wa. Ah, la in shakartum la azidannakum ọlọ́run tẹ̀ bá dúpẹ́ yín sórí fún yín wala in kafartum tẹ bá ní ẹ máa takò mí pẹ̀lú oore tí mo ṣe fún yín ẹ máa rọtí síbi ìjọ yín èmi ọlọ́wọ́ lu àlùbáríkà kú ònú kọ́mọ yẹn èmi ọlọ́wọ́ lu àlùbáríkà kú ònú ìyàwó tẹ̀ ń ṣe yẹn èmi ọlọ́wọ́ bọ́ lu àlùbáríkà kú ònbí fírídọ́ọ̀mù yẹn èmi ọlọ́wọ́ bọ́ lu àlùbáríkà kú ònbí ayẹyẹ tẹ̀ ń ṣe yẹn nítorí pé ẹ ti gbé ojú ìjà kú ọlọ́run pẹ̀lú ọtí tẹ́ra àfa àtọ́bọ̀ wá rí ọtí lókè ó dìde lẹ́ni tí ó sì yàn fà àwọn èjò kò mí sẹ́bẹ̀ rí nǹkan kóso kan sẹ́yìn ọ̀pá àlọ́ súnà níwá ṣebí mùsùlùmí náà sẹ́yìn ọ̀ka kúránì ni wọ́n sọ́wọ́ àṣẹ fún yín ni àfa àmì sánà yóò sọ̀rọ̀ fún yín wọn ò díẹ̀ má pàtàkì ọtí ni. látọ̀ àtàlẹ́ mọ̀kàló fi máa aṣọ ti xarik nínú tá a máa ń sọ òun náà ni pé èmi mú àwọn ọ̀gá mi láti bí iṣẹ́ ni àwọn ọ̀rẹ́ mi láti bí iṣẹ́ ni àwọn friends mi àwọn níbọ̀ mi àwọn kálíbà tá à ń bá ṣe lóòótọ́ they are Christians oye they are not Muslim wọn è mu ọtí èmi è mu ọtí ọ̀tà àwọn ni wọ́n fẹ́ mú látọ̀ àtẹlẹmọ̀kàlù ọ̀gá ọ̀gbọ́dọ̀ tẹ̀lé ẹni adá fi ma'asiyatil khaliq láti ṣe ọlọ́run ọba tó dá ọ ọba adẹ́dá nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá wa kìí sẹ̀rí ni kápẹ́ afẹ́ lóyún nínú àbá ń dún ní làásì mutí ìmáa mutí níbi ìdùnnú òun làpẹrẹ pé ọlọ́run fẹ́ yọ àlùbáríkà kúrò nínú ìdùnnú yẹn àlùbáríkà ò ní kúrò nínú ìgbéyàwó yẹn o àlùbáríkà ò ní kúrò níbi ọmọ tẹ́ ẹ fẹ́ kó pinnu ipò ò ní mutí o sì ní gbẹnìkan láàyè kó mutí. kódà nígbà míì àwọn ọ̀rẹ́ gan wọ́n ra wa wọ́n ní àáfà àti màpá àáfà ni ọ́ òwe mutí ń tẹ o ti lè jọyìn àwọn ẹlẹ́sìn kan sìn àti mọ̀ òwe mutí àmọ́ àwa fúnra wa mọ̀ wọ́ọ̀rì ìyàwó ra sẹ́yìn mọ́tò mọ́jú wọn jalè o mọ́jú wọn kọ́ bá wọn jà kẹ́ mọ́sọ̀rẹ́ mọ́ ọ̀dájú kọ́lọ́ wọn yọ ọ́ kó nínú àwọn ọ̀rẹ́ rẹ lọ kó tó bá ti mutí ọlọ́run yọ ọ́ kó nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú táwọn yẹn máa ń sọ àtàdáwì biha wọn á ní àwọn emu tí a fi ń sóògùn ni àfọwà Tariq bin Suwaidi al nínú àwọn sahaba ó gbé ọtí lọ́wọ́ báyìí wọ́n fi ń kó àgbo òun mixẹ̀ máa àgbo tó ń fẹ́ mu fanaha fanaha ni rasulullah sallallahu alayhi wa sallam orílẹ̀ anábìbá ní a tarik ọtí pẹ̀lú àgbo ọ̀fẹ́ fi ọtí lóògùn olóòwò ni iná máa sin náà wà lè dá wà òun èmu tì òun kàn fẹ́ lò fún àgbo tóun fẹ́ mu ni ògùn náà ògùn bá ní ògùn ìrífífọ́ ni qala innahu laysa bidawa anabi ni wàllá anabi ni innahu tó ń gbó yẹn pẹ̀lú ọtí yẹn laysa bidawa kìí ṣe ògùn wòsàn walakinnahu dá òun gángan fún rẹ̀ àrùn ni bọ́ bá láàrùn mẹ́fà tẹ́lẹ̀ bọ́ bá tún wá lu àgbo ọlọ́tí àrùn rẹ̀ di méje. wàhálì ibn Mas'ud àbáwọ̀ ibn Mas'ud radiyallahu anhu àwọn náà ń sọ fún wa pé qala qala rasulullah sallallahu alayhi wa sallam wọn náà nàbí ń sọ fún wa pé inna allaha lam yaj'al shifahakum fimma harrama alaykum ọlọ́run ọba ọba aláàánú ni kò ní fi ìwòsàn yín síbi ìtòsí ilé ìwòkùn yín bí kẹ́ ẹ má mu ọlọ́run ni má mu nǹkan ó ti mọ̀ pé dìsíìsì wà ń bẹ́ẹ̀ ó ti mọ̀ pé poison wà mẹ́ ọlọ́run ọba yẹn ló tún wá fi ìwòsàn yín síbẹ̀ ọlọ́run yìí síbẹ̀ aláàánú ni ọlọ́run ọba wa àfa wa ni anabi lọ sọ̀rọ̀ yìí nínú ẹgbà wa mi anabi ní bàtà dáwà o ẹ má so oògùn wòsàn ó ń dè pàró gbẹkúdè oògùn owó arísìkí nìkan lẹ̀ níṣe àmọ́ oògùn ọba oògùn onírúurú eré fífọ́ ọ̀pá yìí gbogbo àwọn yẹn ẹ má lo oògùn kára yín ó lè má le ẹ má lo oògùn àlàáfíà ara àdẹ́bí ni ẹ máa sọ àwọn oògùn yẹn padà àtàtà dáwọ́ òbí haram àmọ́ bẹ́ẹ̀ bá ṣe é ẹ má fi nǹkan haram ṣe é o nínú haram òun náà ni ọtí mímu aláwọn àfáà tí wọ́n dá ní lóhùn àwọn jẹ́dàbí ọlọ́ba ní fún wọn mọ̀ ní hadahumullahu jami'a àwọn àfáà dá ní lóhùn jẹ́dàbí mùsùlùmí tó lóhùn wọn mutí má tọ́wá lọ́dọ̀ àfọ́ ní jẹ́dàbí àfọ́ ní kéwú wọ́n yẹ sáfẹ́sì kéwú nìkan wọ́n gé. ẹni tá a wí yóò tún wá sọ fún ẹni tó wá yìí pé tó sáàrì sìnáàpù mẹ́rin àbí òun o èrò ma wá ba tòun bí lati ọjọ́ tóun ti gbọ́ wà sílẹ̀nu yín kọ́lọ̀ ní èèwọ̀ lọ tí lòun ò ti mú mà yóò máa ní àfa yóò ní kí ní kí ni ìwà ní rẹ ọlọ́run ti mọ̀ pé àwọn ni àdìsí rẹ o wa ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n máa ń sọ òun ni pé èmi máa ń mọtí ń tèmi àmẹ́mi mú débi tí tì máa wíwe kú yìí tíntín lèmi máa mú tíntín lèmi máa mú kò sẹ́nìkan tó ní mọ sọ̀sọ́ kú sọ ládùúgbò rí èmi ò sì lùyàn rí ìdámọ́tò nù rí òwò náà lẹ́rìí inú tíra tíntín tó mú ná ọlẹ́rìí anábìnrin kúlù muskirin gbogbo tí máa mú yàn ń ríra haram èèwọ̀ ni wàmà àsìkàrà kẹ̀dírùhù èyí tó bá jẹ́ pé tá a bá mu púpọ̀ rẹ̀ a máa ń ríra ni fakọ̀lì ìlú haram anabi ní tíntín rẹ̀ náà haramu náà ni torí wàlá tattabi'u khutuwati shaytan ọlọ́run ẹ má tẹ̀lé àwọn ìgbésẹ̀ ìsùn ìgbésẹ̀ ìsùn tíntín tó mu náà bọ́báyá ó tó mu díẹ̀ sí bọ́báyá

bóun làwọn ṣe wá dé ibi táwọn ti fẹ́ pàdé hòtẹ́ẹ̀ táwọn dé sí àbí rẹ́sítọ́rántì táwọn ti lọ lè pàdé káwọn wá mu tí kémi ọmọ wá mu mọ́ọ̀tì kò pọ́síbù irú nǹkan báyọ̀ ba bísínẹ́sì jẹ́ nìyẹn <laughs> Allahu akbar àwọn míì wọn á ní ọtí nǹkan làwọn ń ta kọ́dà oyè mọ́sálásí táwọn jẹ ìdí ọtí náà làwọn ti rí ṣàfihàn àwọn ọlọ́tí náà lẹ́ láwà ní fún ẹ̀yà fáṣetánì. ìyá fa àṣetáni ẹ mọ̀ pé ń tọ́tí ẹ mọ̀ ti ń ṣiṣẹ́ yóò sì gbé mọ́tò lé ọtí wáwájú yín yóò lóun wá ẹ ti wà àwọn tá a kà gbogbo ẹni tí máa ń rántí anabi ni inna ọba wa akila shay ti ṣe jíjẹ bí ẹ má jẹ àbí ẹ má mú kéèyàn ti ṣòwò kéèyàn máa rówó ń bẹ̀ gan ọlọ́run ti ṣòwò náà léwọ́ níbo ni wò mutí tó ṣe nǹkan ọtí fáwọn èèyàn tó ń da mọ́tò nù oyin tí èrè wọn ń dàrú tí wọ́n ń gún bẹ́ẹ̀ tí wọ́n ń gbá ìyàwó wọn lójú tí wọ́n ń kọ́ máa lẹ̀ tí wọ́n ń kọ́ ìyàwó lẹ̀ ọwá pé wọ́n ní lẹ́sẹ̀ ń bẹ̀ bọ́ọ̀bá wa pòròdúsọ tí tó sì tọ́ tí bò lòun ṣe ra ẹjọ́ ṣiṣẹ́ kọ́ńpìnì kan náà ni alájà alájọ ọlọ́tí alájọ ọlọ́tí kọ́ńpìnì kan náà ẹjọ́ ń ṣiṣẹ́ kára sàṣàkó lè kọ̀wé lẹ̀ kíkú tó dé ẹ̀yìn màyá mi nílẹ̀ sin wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn gáràjì káàkiri ẹ̀ra wọn yọ lọ́tí tí wọ́n bá ta yín ńláńlá wọ́n tún ta àwọn kéékèèké báyìí sínú sásẹ̀tì ẹ̀ra wọn yẹn láàárọ̀ láàárọ̀ ẹ̀ ètò ẹ̀ka máa ka sikaru sọ̀bá wà ní masá máa jọ tìmú ní gáréjì nídìí kọ̀ bọ́sítọ̀ àwọn ìyá kan tí ilé ti sú yóò dé ìta gbangba yóò dé bẹ́ẹ̀ lágùn mẹ́rin àbọ̀ yóò kó bẹ́ẹ̀ lágùn méjìlá rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam ó yẹ ká ẹ̀ mọ̀ pé lèèyàn lọ́kọ ọkọ rẹ̀ gbádùn bàbá wa gbádùn a máa ní kí ìyàwó òun kọ́ wà lẹ́nu ta mẹ́ta kọ́ máa ya àwọn yẹn wèrè látara ọtí ṣẹ́pẹ̀ ògógóró ògbòrò ẹmu gbogbo tí bá ti hún yàn ríra gbogbo tí bá ti hún yàn ríra ìwọ nínú Islam wa wàá rí ẹjú fi kakọ́ yìí bùbí ha ìbéèrè máa wáyé pé ọ̀dà àmú àṣìta ǹjẹ́ tí wọ́n bá fi ṣe pẹ̀fúmù sáálé fi sára bàbá sheikh alámàtú sheikh sọ́ọ̀dà albozan àwọn àfọwọ́ àgbà wọ́n ní kayfa natatayyabu wa qad qala Allahu fajtanibu bó láti máa fi ọtí sára lẹ́yìn ìgbà tọ́lẹ̀ ní èjìnà sí ọlọ́run èjìnà sí nǹkan ẹ̀wọ́n fi sára gbogbo ọ̀rọ̀ tí àwọn àfáà mi bá ń sọ látara pé àwọn pẹ̀fúmù tí wọ́n bá fi alcohol ṣe a Finsara, máa pin sára àwọn àlùfáà ní kọ́ọ̀lù mọ̀rìjú ọ̀rọ̀ yẹn kò wúlò kò ṣiṣẹ́ fọ́dí tẹ̀lé wú ọlọ́run yẹn jìnnà sí bóòlù sọ ma wá ra wálé tọ́wọ́ ní pọ̀fọ́ọ̀mù ṣé o sì ní mọ́ni kò sí pàfọ́ọ̀mù mi mọ́ àbíkọ́ ọmọ ká máa gbóòórùn ọtí lára rẹ̀ òun lọ pàfọ́ọ̀mù ọtí eléyìí náà mu ti èmi èdè wá pàdé mọ́sáàsì bóòlù àti ìmọ̀ ẹni tó lọ lé ọdún náà o lè fi sí ara kó fi sásọ kó lọ lè bọ́ ọ lẹ́nu kó má lo pàfọ́mù ọlọ́tí má wo mùsùlùmí dodo òkú bá tó sáré bìlú hamri ẹni tí wọ́n mutí kí ni ìyàtọ̀ wà fún láyé ṣe rí ẹni tí mutí iye ṣẹ̀ṣẹ̀ kan náà àwọn ìṣẹ̀tọ́ lágbára ni ìyà wà fún lọ́hùn ó sì ní ìyà láyé ń bínà àmọ́ fi dúnìyà ẹ̀rí ìyà ayé tí ó jẹ ẹni tí bá mutí àákùn ní forty blalas bá a bá ti gbá a mú pé ìmutí àrọ́tí lọ́wọ́ ẹ̀ ti mú àbí wúrìrà àwárí kó ti rún lẹ́nu ẹ̀ àwa wàjẹ́ àwárí kó mutí lòtọ́ ni nínú sẹ̀rí àsìláàmù tó bá fẹ́ kọ́lọ́ òun fèrèjì wọn á sè ní bílálà anabi ní tó bá mutí ẹ̀sẹ̀ ń bílálà wọ́n yìí ní àádá tó bá tún mú mi ẹ̀tún fàjìnnìdú ẹ̀tún sè ń bílálà tó bá tún mú mi ẹ̀tún sè ń bílálà fọ́tì fọ́tì ni wọ́n máa jẹ àlù sẹ̀rí àsìláàmù tá bá ti lù bẹ́ẹ̀ kò ní wọná lọ́rùn máa yá wa.

àbí bẹ́ẹ̀ sì fún fẹ́ gbé mọ́tò kọ́mpìnì fún wọn ni a ah, ẹ fẹ́ sọ mọ́tò ten million mọ́tò five million ẹ fẹ́ dorí ẹ̀wọ́gbó ẹ mọ̀ pọ́nmù tí ọ̀nà ọmọlúwàbí ó kú lára rẹ̀ fada ilẹ̀ kámúrátà ẹ̀yìn kọ́hún tàfàtà afáàní ọmọ ìyá àtọ́bàjẹ́ pé ọmọlúwàbí bá ní ọ lóòótọ́ ọkọ̀ aláàjì ní ọ lóòótọ́ aláàjà ní ọ àfáàní ọ tó bá jẹ́ pé ọmọlúwàbí ní ọ àà fọ̀tílẹ̀ kẹfà yẹsà àkàlì jùnúùnì bó o ní ọmọlúwàbí ó ṣe máa rìnrìn wèrè kò ya wèrè o èmi náà ní ya bọ́ọ̀bá wá fẹ́ ya wèrè mọ́ mọ́tì ma bọ́ọ̀bá fẹ́ ṣeré bọ́ọ̀bá fẹ́ dẹlẹ́yà láàrin ìlú wọ́n máa sọ pé pírọ́blẹ́mù tiẹ̀ ọtí ni pírọ́blẹ́mù ńlá ni o mọ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n sànú rẹ o sẹ́ẹ̀rí ọtí ẹ̀yọ́ mayami nílẹ̀ Islam èrí sì ń sọ orúkọ ni wọ́n máa ń sọ ọ́ ọlọ́run ọba ní nínú ìyá ayé tó wọn fi jẹ àwọn tí wọ́n bá mutí láwùjọ wọn anabi ni la yashrabanna an-nasu min ummati àwọn ìjọ mi wọ́n máa mu ọtí gan-an alhamura tó bá di ìgbẹ̀yìn ayé gbogbo ṣíríìtì gbogbo ilé gbogbo róòdù gbogbo jẹ́ǹtì ẹ sá máa rí ilé ọtí ilé ọtí ilé ọtí tí wọ́n máa kọ́ ní gbogbo bí. anabi ni sọmọ́wùnà ha bígẹ́rì sí ni ha wọ́n máa wá sọ àwọn ọtí ní àwọn orúkọ oríṣiríṣi láwọn orúkọ tẹ́lẹ̀ mọ̀tẹ́lẹ̀ ọtí náà sì ni wọ́n máa ṣe ìyókọ rẹ̀ Allahu akbar wọ́n wò ó kọ̀ọ̀kan fún un wọn orúkọ kan fún wọn tọ́jẹ́ pé orúkọ yìí ádìlì lẹ́ẹ̀fì mà pé kìí sọtí anabi sallallahu alaihi wasallam anabi ni yóò sọfọ aláàrú ó sèyí bínú màá sè àwọn tí wọ́n mutí yìí wọ́n máa wá tapiano lérí wọn wọ́n sì máa lùlù sí wọn lérí dán gbẹgbà anabi ni àwọn yóò dúró lẹ́gbọ̀ọ́ wọn báyìí wọ́n dúró níwájú wọn báyìí wọ́n máa wá tapiano oye àwọn aṣẹ́wó ọmọ wa jó oye wọ́n máa wá lùlù wọ́n lè mú gẹ̀nìyàtì àtàwọn obìnrin akọrin dúndùn wọ́n máa wá akọrin fún wọn sẹ́rí pé ìgbẹ̀yìn ayé ó ti dé sẹ́rí pé iná nẹ́bí ni ọ̀sẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ yaxifu yaxifu lọ́hùn bí ìmúlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run bá ní òun ó rí ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ní earthquake òun ó rí ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ táwọn tá wí ìtọ́jẹ́ pé wọ́n parẹ́ sínú ilẹ̀ wọ́yá jalomínú mu kíra dáta wọlé kanasira ìgbà wọn fi jáde nílé ọtí wọ́n sì máa dọ̀bọ̀ wọ́n máa di ẹlẹ́dẹ̀ ìgbẹ̀yìn ayé ni o ìyàtà ilé lẹ́yìn jama ẹ̀rí ìyàtọ̀run kọ́lọ́mọ́sá ìsọ níbẹ̀ anábì ní sàlàsà tón anábì ní àwọn mẹ́ta kan bẹ́ láàyè dìkúlù jannata wọn ò ní wà ní janna o wọn kọlọ lè wọ nánà alẹ́ àkúlíwálidẹ́yì ẹni tí ń gbomi lójú ìyá àti bàbá ẹ̀ ẹni tí ń ṣe ìyá àti bàbá rẹ̀ tí ń bà wọ́n nú jẹ́ wálé múdí mínú kham àti ẹni tí mu ọtí tí ọmọ ti ń ṣe mọ́ ọtí ló mu fáá títí níjọ́ tí ó kú náà ó kú sílẹ̀ ọtí ni níjọ́ tí ó kú náà ọtí sì wà nù yàrá rẹ̀ àwọn olówó kan bẹ́ẹ̀ lù wá sí mùsùlùmí náà bẹ́ẹ̀ nu wọn o wọ́n bàjẹ́ wọ́n rí ọlọ́run bá fi débi pé lẹ́yìn ìgbà tí wọ́n bá kọ́ yàrá tán tí wọ́n kọ́ pálọ̀ tán tí wọ́n kọ́lé àlejò tí wọ́n tún kọ́ ilé àwọn ọmọ tí wọ́n máa fi ṣeré wọ́n wá kọ́ ilé ọtí sínú ilé wọ́n ní báàní lọ́lẹ̀ yìí tú bá rẹ lọ́lẹ̀ yìí tú ọgbọ́dọ̀ kú sínú ilé yẹn kí o tún wà ní fíríjì rẹ o ọgbọ́dọ̀ kú sínú ilé yẹn kọ́ tí o tún wà níbi oko sí o ò ní bá o mùsùlùmí ni o ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam ẹlẹ́ẹ̀kẹta wọlé mọ̀ nánà bí màá àtọ̀ ẹni tí ń sì lè gún lérí oore àwọn aláṣọ dọlọ́là àwọn aláṣọ dọlọ́là aṣọ tọwọ́ yẹn àwọn aláfún ọ̀dọ̀ mi ló gbé lọ́dún mẹ́fà nígbà tó kú nílùú òkè èmi mo fi sẹ́nu iṣẹ́ èmi mo ṣe bí dáhùn fún ọ̀wọ́ wa ń ṣèrè gun níjọ́ ilé kìámà anábì lónìí wà lè jẹ́ náà bọ́ọ̀ bá ṣe wà jẹ́ náà ó kọ́kọ́ wọ náà bọ́ọ̀ bá lẹ́bọ lẹ́rù ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa níparí ọ̀rọ̀ mi ọlọ́run bá wa ó ń pè wá sákèésí ọlọ́mọba ni yá ayyuhalladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo istajibu lillahi walirrasul ẹ̀dá ọlọ́run lóhùn ẹ má mutí mà ẹ̀dá ọlọ́run lóhùn ìgbọ́ tí ẹ kó kó nulẹ̀ walirrasul anábìnrin ẹ má mutí yóò bọ́ ọmọlúwàbí yín jẹ ọlọ́run ẹ má mutí yóò sọ yín dídàkúdà yóò sọ yín dàlá rẹ̀ yóò sọ yín dẹlẹ́yà yóò kó tìjú bá yín yóò sọ yín dẹni dẹ́jì asáré níbi àlùfẹ́ àwọn ẹ̀wọ̀ náà wà lè rasul anabi ni ẹ má mutí istajibu ẹ̀dọ́ lọ́n lóhùn ẹ má wà fún àti ń ẹ wu ọlọ́wọ́n bá tó ní ọ̀rọ̀ tí ń fún yín ọlọ́wọ́n bá ní ẹ̀dá lóhùn wà rasul idha da'akum tọ́lọ́wọ́n bá ń pè yín lima yuhikum lọ síbi nǹkan tí yóò sọ yín di èèyàn ńlá lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn wa man taba taba Allahu alayhi bẹ́ẹ̀ bá túbá ọlọ́run bá ó sì gbà tútúbá rẹ̀ at-taibu mina dhanbi kama la dhanba lahu bẹ́ẹ̀ bá lóun ò mutí má gbogbo èyí tó ti mu sẹ́yìn wọ́n sì parẹ́ fún gbogbo èyí tó ti mu sẹ́yìn wọ́n ṣàforíjì rẹ̀ fún un fastaghfirullaha ẹ̀dá wọlé ọba lálá foríjì innahu huwal ghafurur rahim ọba tí foríjì ni fi kẹ́ni ni ọlọ́run ó kẹ́yìn yọ kẹ́yìn náà ẹ̀mí rẹ̀ tó lè yẹn ọlọ́run ọba àlá ó lè rọ̀ ọ́ bọ́ba tí wàá fẹ́rí kalẹ̀ máa sọ fọlọ́n pé ọlọ́wọ́ báwo akhrij khamra min qalbi ya Allah ọlọ́wọ́ báwo mọ́sá mú ọtí ìfẹ́ ọtí mú jáde kó nínú ẹ̀mí mi wọ́n ṣe sàrà ọlọ́wọ́ wọlé sàrà tí mo ṣe ìmọ̀jẹ̀ mi mo ma ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sẹ̀ Islam bọ́ọ̀ba ti mú ma ọlọ́wọ́ bọ́ yọ pa gbogbo ètò tí mo sẹ́yìn ọlọ́wọ́ pa rẹ fún ọlọ́wọ́ ọlọ́wọ́n bó ní sọláyà kìlà onídàmúrọ̀bá onídólé o lóyìn ẹ̀ bá ti mutí gbogbo ṣe ẹgbẹ́ ní ọmọ ṣe ẹ̀yẹn alihamuru umul khaba'i ọtí mímu ìyá gbogbo ẹ̀ṣẹ̀ ni òun ló bí gbogbo ẹ̀ṣẹ̀ òun náà máa bí gbogbo ẹ̀ṣẹ̀ fẹ́ni tí bá mú ọlọ́run ní dèrè wa ró àní sábàmà láyé àní sábàmà ní ọjọ́ kìámà àní máa fi gbogbo owó pẹ́ńsà wa àní máa fi ilé ọ̀lẹ́ ṣe tẹ́sítì ní general hospital látara ọtí mímu torítọ̀ bá mutí wọ́n bá dìgbẹ̀yìn ayé ó kó lọ síbítọ̀ ó kówó lọ bẹ́ẹ̀ o tọ́ba wa fẹ́ kówó lọ tọ́ fẹ́ dẹbi sí yọnu tọ́ fẹ́ dẹbi sínú ìdààmú stop it dàdó bẹ́ẹ̀ ọlọ́run fèrèdíàn ọlọ́run bá ń sọ̀rọ̀ àtàwọn àtẹ̀yìn ọlọ́run ní sọ alọ́mọtí astaghfirullah innahu huwal ghafurur rahim والسلام عليكم ورحمة الله وبركاته عن ذكر الله وعن الصلاة فهل